الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وقاوى به أبو هريرة رضي الله عنه لما سابوا سالكم ذنو رفو جبوا قاوى وقاوى وصحابة النبوة محمد صلى الله عليه وسلم ara àǹfààní ńláńlá tí Abu Hurairah ṣe wá ọ̀tún ọ̀tún ni gbogbo ìdọ́lọ́mbà lẹ́nu ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ adákùn kẹyìn ọ̀tún máa gbé rọ̀bì Allahu àyàwó Abu Hurairah tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ o gbogbo àwọn sọ̀hábì ànábì ridwanullahi alayhim wọ́n tó bẹ́ẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ o ẹ̀tún ẹ̀gbọ́ ilé ìtìmọ̀fẹ́ tàwájú lórí rẹ̀ láàrọ̀ yìí ànábì ni ìmáàmù tí ń kírun mọ́sálásí rẹ̀ fáwọn èèyàn gba àwọn sọ̀hábà ni wọ́n á tò lẹ́yìn ànábì. Abu Hurairah bá dìde ńjọ́ kan wọ́n kírun tán ọwọ́ awí fún ànábì sallallahu alaihi wasallam. Ní bí abi wa ummi ya Rasulallah. إسكاتك بين بين التكبير والقراءة ما تقول رضي الله تعالى عنه لما سعد ما سالكم يونو أصحابه هريرة أبو هريرة ني بأبي وأمي يا رسول الله النبي تتولى لهم وفي أمي يا أمي أتمي بابا أمي wọn fi ra ti wá nábì lẹ́nu ọkùnrin kan fẹ́ẹ́ bá nábì sọ̀rọ̀ pẹ̀lámbùlù à ní tí wọ́n ṣe kọ́lọ́hún tó pè wọ́n ní bó ti pè wọ́n o kó tó yọnu sí wọn o dákun ẹni ọlọ́run yọnu sí ẹnìkan má bínú sí o ní ọba fẹ́ sórí ibú o ẹ̀wọ̀n tábù rẹ̀ rà sí àbúrò rẹ̀ rà ní ìwà nábì sallallahu alaihi wasallam ẹ má bínú mo rí i pé bẹ́ẹ̀ bá ṣe Allahu akbaru tán èyí bẹ̀rẹ̀ alihamudulilayi ẹ máa dákẹ́ díẹ̀ ẹ dákun kí lẹ̀ ń yí <laughs> kọ́lá ibi tí kéwì èdè àbúrò rírà tó jẹ́ àmọ́ ẹ̀jọ́ náà torí káwa ọba rẹ̀ sínsìn dáàbò rẹ̀ rọ̀ ti ń tó ṣèyí tí mo fẹ́ yí fún yín láàárọ̀ yìí bò láti mọ̀. Abu Hurairah ni àdéhùn tó lẹ́sẹ̀ ńlẹ̀ gbáà ní àdéhùn yìí o ní àdéhùn yìí o Imam Bukhari gbà wá Imam Muslim rahimahumullah náà fi rìn lẹ̀ bẹ́ẹ̀ Abu Hurairah ni anabi ọmọ dákẹ́ bọ́ bá ti Allahu akbaru táàrí ti kó pé alhamdulillahi rabbil alamin bá tẹ̀ mọ́ bá anabi àmọ́ ṣe bisimilahi sínú àmọ́ yọ sá pé alihamudulilayi àbúrò rà lẹ́mi ṣàkíyèsí pé gáàpù díẹ̀ máa bẹ láàrin agbára yín sẹ́nupẹ́ ni tí ń pay attention to details ní ọ̀ràn tí irú yẹn bábo rẹ̀ rà torí mi ní tí ẹ fi pọ̀ o bí ọba yé àwọn tí ń wòpọ̀ òun nìkan ṣe lè gbárù àdìsí yìí òfin kankan ṣe é ẹ̀wò ẹ̀wò eléyìí nìsín nítorí bẹ́ẹ̀ náà àdìsí ní ìbọn yà padà kájọ mi àbúrò rẹ ra fún yọkẹlẹ ọlọgbẹ anabi béèrè ká anabi náà wá ṣe bí àwàdà pé a ah, a ah, mo ti mọ̀ bẹ́ẹ̀ nìkan ní ibi ní àbíwọ. rọ́bì ọlọ́run tààlà mọ́sábà sálẹ̀kùn lọ́nà rẹ̀ fún àǹsọ̀ àbí anabi àwọn ọ̀gá wa nù o àwọn role model sí tiwa nù o àwọn tá a fẹ́ ká jọ nù o lọ́mọ́sàgbé àjọ wọn o tọ́ kílàbù rẹ̀ rà gbé kalẹ̀ jọ yìí ìhun ló jẹ́ àmọ̀ pé àti nǹkan kan bẹ tí wọ́n ń pè ní dùnáwó alẹ́ ti tẹ̀ fìtà àkòrí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ní mà bí ìmáàmù bá kábàárà tàbí wọn náà ló ṣe ń dárun sí fún rẹ̀ ṣẹ̀rí láàrin Allahu akbaru kó tó wá ké fatiha a ládùúgbò àti máa ṣe o sallallahu alaihi wasallam ọlájọ àti ànábì máa ṣe kọ́lá kìí ṣe kan kọ́lá kìí ṣe méjì kọ́lá kìí ṣe mẹ́ta òun náà la fẹ́ rọra wa létí rẹ̀ lónìí a wà á ṣe bá a ti ṣe àtáyá ń jò ní ìtẹ́gbàgbé àtáyá mélòó la kọ́ra wa mẹ́ta àtáyá ti Abdullahi ibn Abdullahi ibn Mas'ud gbà wá àtàyà tí abdullahi ibn ibn umaru gbà wá àti àtàyà tó gà wá gbà umaru ibn al-khattabi radiyallahu anhu ajma'in àti bí ó yé wa pé ọ̀sọ́kan tí ọ̀rọ̀ ń dùn bẹ́ẹ̀ o iṣẹ́ ìtẹ̀yàn ṣe kí ọ bá mọ àbẹ́ ìtọ́jẹ́ grade one ń bẹ̀ ewu lápẹ́ àtàyà ibn mas'ud radiyallahu anhu òun ní bẹ́ẹ̀ nù buhari ti bẹ́ẹ̀ nù muslim àdúrà àlèsèftà sànàbí fi síde wọn gbẹ́gbẹ́ lèèyàn máa ké ní òjẹ́ nìkan ó tètè ní wọn ò fi gbọ́n sànàbí ní àgbà tábù ríra lọ́wọ́ bí ànàbí sọ̀rọ̀ ọ̀sán ẹ̀kọ́ kan nù kò sí ní téèyàn gbé pamọ́ nú ẹ̀sìn pé ẹ̀yìn ò lè mọ́rú ẹ̀ o kò sí ní tí wọ́n bí ànàbí jẹ́ ọ̀dà o níjọ́ yìí náà ànàbí lábò ríra ọ̀fẹ́ mọ́ ọ̀dà àti ìmọ̀ wí ni. اللهم باعث بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم نقني من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسل خطاياي بالماء والثلج والبرد ànábì ní kí n máa wí ní o sọ́dọ̀ bá wọn. atúmọ̀ ẹ̀fọn wa kọ́ bá kàkàbà mayẹ gbogbo ọ̀rọ̀ ànábì lágbọ́dọ̀ mayẹ o wọn náà bọ̀ bá ń gbélé yóò rí kọ́dọ̀ ó rí yàtọ̀ nù rẹ̀ ó rí yàtọ̀ nù ẹ̀sìn rẹ̀ ó rí yàtọ̀ dáadáa nù gbèsè ayé rẹ̀ ilà ànábì ń tọrọ gbogbo òun bọ́ba ti kábàrà tán ànábì ọ̀ wá pé olúwa mo ti gbé wájú ẹ̀ tí mo fẹ́ kún yìí báyìí bẹ́yìí ní ọ̀bẹ́yìn náà kàtọ́ yáàyà gbé mi jìnnà sí gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo àṣìṣe mi níbi tí mo wà yìí kàmá bá àtàbẹ́yìn náà al-mashriqi wal-maghribi bó o ti jẹ́ kí bùyọ̀ òun jìnnà sí bùyọ̀ rẹ̀. Allahumma naqqini min al-khataya olúwa gbogbo ń ti ń jẹ́ àṣìṣe gbogbo ń ti ń jẹ́ mistake gbogbo ń ti ń jẹ́ sẹ́ lákùmọ́sá fọ̀ mi máa ń bẹ̀ kàmá yunaqqa ath-thawbu al min ad-danas bá a ti fọ aṣọ funfun tí ó mọ gàgá kò mi gbogbo ẹ̀yà àti ìdọ̀tí. Allahumma kfil khataaya olùwàdà kò fọ gbogbo àṣìṣe mi dànù. Bilmaati wasaliji walbaradi omi fọ fi yìnyín fọ fi tó tutù fọ. Ànábi ni ti máa wí nù èèyàn ní máa wí léyìí náà kọ́ máa rì sínú ẹ̀ṣẹ̀. èèyàn ní máa wílé yìí náà kọ má mà pọ̀ wà lórí ìhun àǹfààní ńláńlá yìí ta ló jẹ́ àmà Abu Hurairah radiyallahu anhu ọlọ́mọṣà bá sàlékún lọ́dọ̀ nígbà tí wọ́n sì ká kalẹ̀ wọ́n náà kálukú náà lè tún gbọ́ pẹ̀lú ògbọ́ ọlọ́run ọlọ́run lálọ́ àbí àbí ń gbà mí mo kìí ṣe méjì tọ́lá kìí ṣe mẹ́ta àmọ́ kéré jù bá ti kàdáyà mẹ́ta fún wa àkà mẹ́ta dùn á wú àlẹ́ ètò bá rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ọ̀nà ọba ṣe bọ́lọ̀ ń bá ṣe ní ọmọ gbogbo ẹ̀ kọ́dà tó dáa ní bọ́ ṣe léyìí nígbà báyìí fún ṣèkejì nígbà báyìí wọ́n fi súnà lẹ́bì kankan lẹ̀ sallallahu alaihi wa sallam lọ́mọ́sá kàwá fún ẹ̀ńtí ọmọ àjẹ́ tí ọmọ ayé súnà nẹ́bí báwọn yẹn bá gbàgbé ẹ̀ lọ́mọdé wa náà gbàgbé o lọ́kọ̀tàn àbúrò rírà lẹ́sẹ̀ dáadáa o gbogbo àwọn sọ́hájà nẹ́bùà Muhammad هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد